ẹ káàbọ̀ padà. ọba aláyé kan ti pè fún ìfẹ́ àìṣẹ̀tàn ní ìpínlẹ̀ Kwara Abọ́lárìnwá Dáńsàràfà jábọ̀ èyí ẹja lọ gbọ́. bẹ́ẹ̀ dẹ̀ ò dùn bí ìgbẹ́ ó ní lórí bóde ò bá ti dùn kò sọmọ tálíkà tí ó ròde ẹmu ọ̀rọ̀ yìí ni olùsìn ti ìsánlú ìsìn ọba dr olóyèdé olúwàgbémiga alága gbogbo lọ́balọ́ba níjọba ìbílẹ̀ ìsìn ìpínlẹ̀ kwara ń tẹ mọ́nà lásìkò tó ń bá ikọ̀ tẹlifíṣàn orísun sọ̀rọ̀ lórí ìṣọ̀kan àti àjọṣepọ̀ eléyìí tí ó ń retí kí ó wà kó sì dán mọ́rán láàrin gbogbo àwọn ìletò tó so ìjọba ìbílẹ̀ ìsìn ro. ti kristẹni àti mùsùlùmí bí a ó ṣe mọ ìjọ ní ìrẹ́pọ̀ ọba olóyèdè olúgbémiga ó pàrọwà fún gbogbo àwọn ọ̀dọ́ tó wà níjọba ìbílẹ̀ ìsìn nítorí pé ọ̀dọ́ ní ṣèlú ó sì pàrọwà fáwọn tí ń bẹ lẹ́yìn odi láti gbìyànjú àti máa wára wọn rí máa fi ìfẹ́ lò tó ń ti àjọṣepọ̀ tó dán mọ́rán kí wọ́n sì mọ kọ́rọ̀ wálé láti fi gbé ìjọba ìbílẹ̀ ìsìn ga ọba olùsìn ó ṣàlàyé fún gbogbo lọ́balọ́ba tí ń bẹ níjọba ìbílẹ̀ ìsìn pẹ̀lú ohun ìránṣẹ́ wípé kó ní kálukú kápá èéfín eléyìí tí ń rútu lórí èyíkéyìí tó lè jọmọ́ rúgúdù ọ̀rọ̀ ilẹ̀ àbí gbóògbòǹgbọ̀n tí bá ń bẹ nílùú kó wa wọn láti fi lè rí i wípé wọ́n fohùn ṣọ̀kan wọ́n sì fi ọwọ́ kan gbàjá papọ̀ fún ìdàgbàsókè ìletò kọ̀ọ̀kan tí ń bẹ níjọba ìbílẹ̀ ìsìn àti láti gbé ilẹ̀ ìsìn gòkè àgbà láti ìpínlẹ̀ Kwara abọ́lárìn sẹ́ráfùdín alábà. ẹ káàbọ̀ padà àjọ VIO tó ń mójútó ètò ìrìnnà lójú pópó àti ìwé ọkọ̀ ti rọ àwọn awakọ̀ láti pa gbogbo òfin tó ní ṣe pẹ̀lú ojú pópó mọ́ ṣògo rẹ́ni kejì jábọ̀ eléyìí ẹ já lọ gbọ́. Àjọ tó ń Mójútó Ìdúróore àti Ìwé Ọkọ̀ Ojú Pópó Ẹ̀ka ti Ìpínlẹ̀ Èkó ti sọ wípé ó pọn dandan fún gbogbo awakọ̀ láti máa tẹ̀lé òfin ojú pópó àti láti rí i dájú wípé wọ́n ń ṣe gbogbo ìwé ọkọ̀ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ni olùdarí àjọ VIS ní ìpínlẹ̀ Èkó, Onímọ̀-ẹ̀rọ Fáṣọlá lásìkò ìpàdé àwọn oníròyìn ní ọ́fíìsì rẹ̀ nílùú Èkó tí ó dá lórí lílo ọ̀nà sinimá láti dá àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ lórí òfin ojú-pópó, ní èyí tí òṣèré nì tí ó tún jẹ́ aṣojú fún àjọ VIS ní ìpínlẹ̀ Èkó Ọ̀gbẹ́ni Ayọ̀mídé Gold gbé kalẹ̀ tí ó sì pe àkọlé rẹ̀ ní Dàda the VIO. Fáṣọlá sọ pé kò sí òfin tuntun kan yàtọ̀ sí èyí tó ti wà tẹ́lẹ̀ rí ju kí àwọn ènìyàn pa òfin náà mọ́ pé ẹni tó lówó láti ra ọkọ̀ gbọ́dọ̀ ní owó láti ṣe àwọn ìwé ọkọ̀ rẹ̀ kí ó sì tẹ̀lé gbogbo òfin ojú pópó. òfin kan náà ẹyọ kan tá a ti ń bá bọ̀ láwùjọ yìí náà ló wà ó dẹ̀ simple ẹ ṣàṣe nǹkan tí ìjọba ní kẹ́ ṣe ẹ gbà lóyún ẹ gbà insurance ẹ gbà road wellness certificate driver license gbogbo ẹ̀ bẹ́ẹ̀ vehicle license ẹni tó bá ra mọ́tò ẹni tó bá lówó láti ra mọ́tò ó yẹ kó lè gba gbogbo kìíní so kì í ṣe nǹkan tó le ẹ bá ti obey all the rules and regulations a ò ní problem kankan. bákan náà ni igbákejì alukoro fún àjọ vis nípínlẹ̀ èkó ọ̀gbẹ́ni adésọyè oyèlámì pẹ̀lú kí ọ̀rọ̀ fàṣọlá lẹ́yìn ẹ̀gbọ́ síwájú sí i. kò bá dára tí kò yẹ ká bá lójú pópó wa irú àwọn mọ́tò báyìí ló ń ṣèjàmbá ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá dẹ̀ ló ti mú ẹ̀mí àwọn èèyàn lọ tó ti bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ tí ò bá jẹ́ iṣẹ́ ti àwọn VIS ni àwọn vehicle inspection service tó wọ́n jẹ́ vehicle inspection officers gbogbo àwọn tó báyìí la máa ń bá lójú kókó wa ọ̀pọ̀lọpọ̀ ò ní níwèé ẹlòmíì ò tiẹ̀ ní driver's license wọ́n dẹ̀rìn lójú kókó bó ṣe ribiri tí àwọn VIS ń ṣe nípa àwọn náà jẹ́ ká múrò àwọn mọ́tò báyìí ká kó wọn kó wọn lójú kókó wa tó ń dín ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá tó lè mú ẹ̀mí lọ tó ń dín wọn kù lójú kókó wa nítorí náà ká gbóṣùgbà fún iléeṣẹ́ ìjọba tó mójútó ètò ìrìn kò rìn sídò mọ́tò lójú pópó. òṣèré yìí Ayọ̀ Gold tí ó ní àròjinlẹ̀ sinimá náà lọ́kàn láti fi iṣẹ́ àwọn àjọ VIO hàn fún àwọn ènìyàn pàápàá láti tún kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ òfin tí ẹlòmíràn kò mọ̀ ṣùgbọ́n pé ó wà náà sọ bí ó ti ṣe pàtàkì tó. ìrora road ló ti máa ń ṣẹlẹ̀ jù ẹ̀kọ̀ọ̀kan ni gas máa ń ṣẹlẹ̀ but road ni every time tí ọ̀kadà ò bá ṣẹlẹ̀ uh, mọ́tò máa ṣẹlẹ̀ àná ọ̀gá ti so èèmù wa ni pé a fẹ́ kí ẹ mọ̀ pé tí wọ́n bá ń sọ fún wọn pẹ̀lẹ́nu kò lè dàbí but tó bá ń wò ó nínú fíìmù it's gonna enter the brain and before you know it wọ́n á máa lè pass our messages, our messages very well. tí ó ti wà tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá mi ṣe sọ àmì ẹ̀rọ Fáṣọlá Akin George òfin tó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun náà là ń lò bí ó ti jẹ́ wípé à ń pè ní trans ah, ah, the, the traffic law two thousand and twelve and eh, èyí tí wọ́n tún yí pọ̀ tí wọ́n tún ṣe tí ó jẹ́ transport sector law two thousand and eighteen nǹkan kan náà ló wà nínú ẹ̀ òfin tó wà nínú ẹ̀ náà ni ká máa gbèrò wípé kí mọ́tò lè máa ṣe dáadáa lójú pópó. lákòótán àwọn ẹ̀ṣọ́ ojú pópó sọ wípé ìpadàbọ̀ àwọn sójú pópó kì í ṣe láti dẹ́rù ba ẹnikẹ́ni ṣùgbọ́n fún gbogbo ènìyàn láti pa òfin ojú ọ̀nà mọ́ kí wọ́n sì ṣe àwọn ìwé wọn bó ti tọ́ àti bó ti yẹ láti Orísun tẹlifíṣàn ṣògo rẹni kejì ẹ káàbọ̀ padà. alága tẹ́lẹ̀ rí àjọ tó ń rí sí ọ̀rọ̀ owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ ìyẹn pension reform task team abdulrasheed maina ní ọjọ́ ajé sọ fún ilé-ẹjọ́ wípé òun kò lè kó gbogbo nǹkan tí ilé-ẹjọ́ òun béèrè fún wá. maina ni wọ́n fi ẹ̀sùn dídarí ọgọ́rùn-ún mílíọ̀nù náírà tó jẹ́ owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ sí àpò ara rẹ̀ kàn ó sì ń jẹ́jọ́ ìkówójẹ àjọ tó ń gbógun ti ìwà EFCC fi ẹ̀sùn oníkókó méjìlá tó dá lórí kíkó owó mì àti ṣíṣowó àwọn òṣìṣẹ́ báṣubàṣu tóun ti ṣíṣí àṣùwọ̀n tí kò fi orúkọ sí láti máa darí owó náà sínú rẹ̀ kan maina alága tẹ́lẹ̀ rí àjọ PRTT ọ̀hún tí wọ́n ti ń wá láti bíi ọdún méjì báyìí ní àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ State Security Service fi ọwọ́ ṣìnkún òfin mú ní ọdún tó kọjá ẹ̀wẹ̀ ọmọ rẹ̀ náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Faisal ni wọ́n mú pẹ̀lú bàbá rẹ̀ nínú oṣù kẹsàn-án ọdún tó kọjá lórí ẹ̀sùn pé ó ṣí àsùnwọ̀n kan èyí tó fi darí owó tó jẹ́ mílíọ̀nù méjìdínlọ́gọ́ta náírà sí àti àwọn owó mìíràn ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá ọdún tó kọjá ní àjọ EFCC gbé wọn lọ sí ilé ẹjọ́ àwọn méjèèjì sì bẹ̀bẹ̀ wípé àwọn kò jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kọkànlá ọdún tó kọjá ní ilé-ẹjọ́ là á kalẹ̀ pé kí alága tẹ́lẹ̀rí àjọ owó ìfẹ̀yìntì náà san bílíọ̀nù kan náírà pẹ̀lú àwọn onídùúró méjì tó gbọ́dọ̀ jẹ́ aṣòfin àgbà ti sáà tí a wà yìí bẹ́ẹ̀ ni ilé-ẹjọ́ ni àwọn aṣòfin méjèèjì ọ̀hún kò gbọ́dọ̀ ní ẹjọ́ kọ̀ọ̀kan jẹ nílé-ẹjọ́ àti àwọn onídùúró méjèèjì náà gbọ́dọ̀ san ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà wọ́n sì gbọ́dọ̀ máa tẹ̀lé olùjẹ́jọ́ wá sí ilé ẹjọ́ ní gbogbo ìgbà tí wọ́n bá sún ẹjọ́ ọ̀hún síwájú àmọ́ Maina ní gbogbo àlàkalẹ̀ ilé ẹjọ́ láti gba ìtúsílẹ̀ ló ṣòro fún òun ó sì bẹ̀bẹ̀ wípé kí wọ́n fi ojú àánú wò ó. Igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà Òve Ọmọ Agége títakò àhesọ kan tí àwọn ẹgbẹ́ kan pè wípé wọ́n mú sí àtìmọ́lé ní ilẹ̀ Amẹ́ríkà ó ní kò sí òtítọ́ nínú ọ̀rọ̀ tó ń lọ nígboro pé ilé tó wà ní ìlú California ní Los Angeles mú òun sátìmọ́lé ní ọdún 1996 aṣòfin náà sọ wípé wọ́n fi ẹ̀sùn títàsí àgẹ̀rẹ̀ òfin ìlú California kan òun wọ́n sì gbé lọ sí ilé ẹjọ́ wọn kò mú òun sátìmọ́lé nítorí wọ́n rí wípé òun kò jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án ọ̀rọ̀ yìí jẹyọ látẹnu rẹ̀ nígbà tí ẹgbẹ́ kan ké sí ọmọ Agége láti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó parọ́ ẹgbẹ́ ọ̀hún tí ọ̀gbẹ́ni Solomon Adodo jẹ́ olùdarí rẹ̀ tako ọmọ Agége pẹ̀lú ẹ̀sùn pé ó parọ́ fún àjọ elétò ìdìbò ilẹ̀ yìí INEC àti ilé ìgbìmọ̀ asòfin àgbà lórí ẹjọ́ rẹ̀ ní ilẹ̀ Amẹ́ríkà bí ẹgbẹ́ náà ti pè fún ìgbẹ́jọ́ tuntun lórí ọ̀rọ̀ ọmọ Agége wọ́n ti ṣèlérí ìfẹ̀hónúhàn ìta gbangba níwájú ilé ìgbìmọ̀ asòfin àgbà bí ó bá kọ̀ láti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ kí ẹkùn ìdìbò asòfin tààrin gbùngbùn ìpínlẹ̀ Edo èyí tí ọmọ Agége ń ṣojú fún sì kéde pé ipò rẹ̀ ṣòfò láàrin wákàtí méjìléláàádọ́rin ẹgbẹ́ náà tún mẹ́nuba ti ọ̀pá àṣẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà tí àwọn ọmọ gànfẹ́ gbé sá lọ ní ọdún 2018 èyí tí wọ́n sọ wípé aṣòfin ọ̀hún mọ̀ nípa rẹ̀ nítorí àwọn ọmọ gànfẹ́ náà dárúkọ rẹ̀ nígbà náà wọ́n tún ní ìjáwé olúborí ọmọ Agége jẹ́ ohun ìtìjú ńlá fún ilégbèmọ̀ aṣòfin àgbà ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà sọ wípé ìwé kan tẹ àwọn lọ́wọ́ nínú èyí tí wọ́n kọ pé ní ọjọ́ kejìlélógún oṣù kẹrin ọdún 1996 ni wọ́n mú ọkùnrin kan tó ń jẹ́ Augustine O ọmọ Agége tí ìgbàgbọ́ wà pé òun náà ni aṣòfin ọmọ Agége sátìmọ́lé bẹ́ẹ̀ ni wọ́n dá a lọ́wọ́ kọ́ lórí ìmọ̀ ẹ̀kọ́ òfin tó ń ṣe látàrí ẹ̀sùn pé ó ṣẹ̀ sí òfin ilẹ̀ California wọ́n wá ké sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà láti ké sí ọmọ Agége pé kí ó kọ̀wé fipò rẹ̀ sílẹ̀. Si igbákejì ààrẹ ilẹ̀ nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ti sọ wípé orílẹ̀-èdè yìí ló ní àwọn tó ní àrùn jẹjẹrẹ tó sì pọ̀ jùlọ ní ilẹ̀ adúláwọ̀ kò ṣàì sọ wípé àwọn ẹgbẹ̀rún lọ́nà méjìléláàádọ́rin ló papòdà lọ́dọọdún nínú ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún tó ní àìsàn jẹjẹrẹ kòfẹ́sọ̀ ọ̀ṣínbàjò ló sọ eléyìí di mímọ̀ lọ́jọ́ ajé nígbà tó ń fi ìpínlẹ̀ ilé ìtọ́jú jẹjẹrẹ lélẹ̀ ní ìpínlẹ̀ Kano ìyẹn Kano Cancer Center ní Muhammed Buhari Specialist Hospital Gingimu ilé ìwòsàn jẹjẹrẹ yìí yóò dàbí ilé ìwòsàn jẹjẹrẹ àgbáyé tó wà ní ìlú Melbourne ní orílẹ̀-èdè Australia àjọ elétò ìlera àgbáyé ṣe àkọsílẹ̀ ìdá mẹ́rin ikú ní Nàìjíríà tó jẹ́ ti jẹjẹrẹ ní ọdún 2018 bẹ́ẹ̀ àwọn tó ní jẹjẹrẹ ní nàìjíríà jẹ́ ìdá mẹ́ẹ̀ẹ́dógún fifteen percent ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ èyí tó túmọ̀ sí pé ó ń fẹ́ àmójútó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó ti ẹnu igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò jáde ó ní ìdí nìyí tí ìjọba àpapọ̀ fi ṣètò ọ̀nà àti kojú àìsàn ọ̀hún ètò ọ̀hún sì jẹ́ láti ọdún 2018 ti ọdún 2022 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ gbogbo ìpínlẹ̀ ni yóò ní ilé ìtọ́jú àìsàn jẹjẹrẹ wọ́n sì gbọ́dọ̀ tẹ̀lé ìlànà tí ìjọba àpapọ̀ fi lélẹ̀ lórí àtilé àìsàn jẹjẹrẹ wọ̀gbẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀ṣínbàjò wá gbóríyìn fún ìpínlẹ̀ kánò lórí ìgbésẹ̀ kíkọ́ ilé ìtọ́jú àìsàn jẹjẹrẹ náà olùgómìnà abdullahi ganduje lọ́gọ̀ ẹnu fún àfojúsùn rẹ̀ lórí ilé ìwòsàn náà gómìnà Ganduje náà kò ṣàìsọ ìdí tó fi gbé ìgbésẹ̀ náà ó ní ìwòye wà wípé àìsàn jẹjẹrẹ ti ń di tọ́rọ́ fọ́nkálé kí ó sì tó bẹ̀rẹ̀ sí ní tàn ju bí ó ti yẹ lọ ló mú òun pinnu láti kọ́ ilé ìwòsàn jẹjẹrẹ náà gómìnà ní àbẹ̀wò ọ̀hún sí Melbourne ní orílẹ̀ Australia ní ibi tí ilé ìwòsàn jẹjẹrẹ ńlá lágbàáyé wà ló mú òun pinnu láti kọ irú rẹ̀ sí ìpínlẹ̀ Kano fún àǹfààní láti máa gbáradì lórí àìsàn ọ̀hún kí ó tó di tọ́rọ́ fọ́nkálé ju bí ó ti wà lọ. kèédùn púpọ̀ ṣíún báyìí náà ni ọbẹ̀ oge ìròyìn fúnṣà àti àwà yìí kò ní ju bí a ti mú wá sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín lọ àmọ́ kí a tó máa lọ ẹ jẹ́ kí a rántí wípé bàbá fẹ̀yìn sọ́wọ́ ọ̀tún tá a fẹ̀yìn sọ́wọ́ òsì tá a wá fi ẹ̀yìn rìn láti ìlú Ìsẹ́yìn dé ìlú Ìyìn Èkìtì ẹni máa yinni ayinni ẹni ò sì ní yinni kò ní yinni torí pé wọ́n á yín mu nítorí náà ẹ má jẹ́ ká máa dúró de ìyìn ènìyàn ká tó ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ torí pé bó pẹ́ bóyá oníkálukú ló máa ka ohun tó gbìn ayẹwà kò níyẹ̀lẹ̀ Sekinat Ọláìdẹ́rajì ló sọ wípé ó dàárọ̀ ọ̀kọ̀ọ̀kan la ó jì